Jeremiah orí kẹtàlá báyìí lé olúwa wí fún mi pé lọ kí o sì ra àmùrè aṣọ ọ̀gbọ̀ kí o sì dì í mọ́ ẹ̀gbẹ́ rẹ kí o má fi sí inú omi bẹ́ẹ̀ lé èmi sì ra àmùrè náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olúwa èmi sì dì í mọ́ ẹ̀gbẹ́ mi ọ̀rọ̀ olúwa sì tọ̀ mí wá lẹ́ẹ̀kejì wípé mú àmùrè tí ìwọ ti rà tí ó wà lé ẹ̀gbẹ́ rẹ kí o sì dìde lọ sí odò fẹ́ràtè kí o sì fi í pamọ́ níbẹ̀ nínú pàlàpálá òkúta bẹ́ẹ̀ ni mo lọ èmi sì fi pamọ́ létí odò fẹ́ràtè gẹ́gẹ́ bí olúwa ti pàṣẹ fún mi ó sì ṣe lẹ́yìn ọjọ́ púpọ̀ olúwa wí fún mi pé dìde lọ sí odò fẹ́ràtè kí o sì mú àmùrè nì jáde tí mo pàṣẹ fún wọn láti fi pamọ́ níbẹ̀ mo sì lọ sí odò fẹ́ràtè mo sì wálẹ̀ mo sì mú àmùrè náà jáde kúrò ní ibi tí èmi ti fi pamọ́ sí ṣáà wò àmùrè náà di ihù kò sì yẹ fún ohunkóhun nígbà náà ni ọ̀rọ̀ olúwa tọ̀ mí wá wípé báyìí lé olúwa wí gẹ́gẹ́ bí èyí náà ni èmi ò ba ìgbéraga Júdà jẹ́ àti ìgbéraga ńlá Jerúsálẹ́mù àwọn ènìyàn búburú yìí tí ó kọ̀ láti gbọ́ ọ̀rọ̀ mi tí ń rìn ní agídí ọkàn wọn tí sì ń rìn tọ̀ àwọn ọlọ́run mìíràn láti sìn wọ́n àti láti forí balẹ̀ fún wọn yóò sì dàbí àmùrè yìí tí kò yẹ fún ohunkóhun nítorí bí àmùrè yìí ti ilẹ̀ mọ́ ẹ̀gbẹ́ ènìyàn bẹ́ẹ̀ ni mo ṣe kí gbogbo ilé Israẹli àti gbogbo ilé Júdà kí ó lẹ̀ mọ́ mi lára li Olúwa wí kí wọn kí ó lè jẹ́ ènìyàn mi àti orúkọ àti ògo àti ìyìn ṣùgbọ́n wọn kò fẹ́ gbọ́ nítorí náà kí ìwọ kí ó sọ ọ̀rọ̀ yìí fún wọn pé báyìí li Olúwa Ọlọ́run Israẹli wí gbogbo ìgò ni a ó fi ọtí wáìnì kún wọn ó sì wí fún wọn pé a kò wá mọ̀ nítòótọ́ pé gbogbo ìgò ni a ó fi ọtí wáìnì kún nígbà náà ni ìwọ ó sọ fún wọn pé báyìí lé olúwa wí sáà wò ó èmi ò fi ìmutípara kún gbogbo ilẹ̀ yìí àní àwọn ọba tí ó jókòó lórí ìtẹ́ dáfídì àwọn àlùfáà àti àwọn wòlíì pẹ̀lú gbogbo àwọn olùgbé jerúsálẹ́mù èmi ò ti ẹnìkíní lu ẹnìkejì àní àwọn baba àti àwọn ọmọkùnrin pọ̀ lé olúwa wí èmi kì yóò dáríjì bẹ́ẹ̀ ni èmi kì yóò ṣàánú èmi kì yóò ṣe ìyọ́nú láti máa pa wọ́n run ẹ gbọ́ kí ẹ sì fi etí sílẹ̀ ẹ má ṣe gbéraga nítorí tí olúwa ti sọ̀rọ̀ ẹ fi ògo fún olúwa ọlọ́run yín kí ó tó mú òkùnkùn wá àti kí ó tó mú ẹ̀ṣẹ̀ yín tá a ṣe lórí òkè ṣíṣú wọn ni àti nígbà tí ẹ̀yin sì ń retí ìmọ́lẹ̀ òun ò sọ ọ́ di òjìji ikú ó sì ṣe é bí òkùnkùn biribiri ṣùgbọ́n bí ẹ̀yin kí ó gbọ́ ọkàn mi yóò sọkún níbi ìkọ̀kọ̀ nítorí ìgbéraga náà ojú mi yóò sọkún kíkan yóò sun omijé pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ nítorí tí a kó agbo olúwa lọ ní ìgbèkùn sọ fún ọba àti fún ayaba pé ẹ ara yín sílẹ̀ ẹ jókòó sílẹ̀ nítorí àdé yín ń bọ̀ sí ilẹ̀ láti orí yín ìlú gúúsù wọn nì ni a ó sè mọ́ kò sí ẹnikẹ́ni tí yóò ṣí wọn a ó kó Júdà lọ ní ìgbèkùn gbogbo rẹ̀ a ó kó wọn lọ pátápátá ní ìgbèkùn gbé ojú yín sókè kí ẹ sì wo àwọn tí ń bọ̀ láti àríwá níbo ni agbo ẹran nì wà tí a ti fún ọ agbo ẹran rẹ dáradára kí ni ìwọ ó wí nígbà tí òun ó fi àwọn tí ìwọ ti kọ́ láti ṣe kòríkòsùn rẹ jẹ́ olórí lórí rẹ̀ ìrora kì yóò wá mú ọ bí obìnrin tí ń rọbí bí ìwọ bá sì wí nínú ọkàn rẹ pé èyí ṣe tí nǹkan wọ̀nyí ṣe wá sórí mi nítorí tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ rẹ ni a ṣe ká aṣọ rẹ sókè tí a sì fi agbára fi gìgísẹ̀ rẹ hàn ní ìhòòhò ará Ethiopia lè yí àwọ̀ rẹ padà tàbí ẹkùn lè yí ìlà ara rẹ padà bẹ́ẹ̀ ni ẹ̀yin pẹ̀lú ìbálẹ̀ ṣe rere ẹ̀yin tí a kọ́ ní ìwà búburú nítorí náà ni èmi ò tú wọn ká bí ìyàngbò tí ń kọjá lọ níwájú afẹ́fẹ́ aginjù èyí ni ìpín rẹ apá kan òṣùwọ̀n rẹ lọ́wọ́ mi li olúwa wí nítorí ìwọ ti gbàgbé mi tí o sì gbẹ́kẹ̀lé èké nítorí náà èmi ò ka aṣọ ìṣẹ́tí rẹ lójú rẹ kí ìtìjú rẹ kí ó lè hàn sóde èmi ti rí panṣágà rẹ àti yíyàn rẹ bí ẹṣin búburú ìwà àgbèrè rẹ àti ìwà ìríra rẹ lórí òkè àti nínú oko ègbé ni fún ọ ìwọ Jerúsálẹ́mù ìwọ kò lè di mímọ́ yóò wá ti pẹ́ tó